سورة العلق بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. máa ké pẹ̀lú orúkọ olúwa rẹ ẹni tí ó dá ẹ̀dá ó fi ẹ̀jẹ̀ dídì dá èèyàn اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم máa ké àti pé olúwa rẹ ni alábùkún jùlọ ẹni tí ó fi kálámù kọ́ni lẹ́kọ̀ọ́ ó kọ́ ènìyàn ní ohun tí kò mọ̀ tẹ́lẹ̀. kalla innal insana layatgha ní òtítọ́ ni dájúdájú ènìyàn jẹ́ alágbèrè. Arra'ahu istaghna. nítorí pé ó wo ara rẹ̀ sí ọlọ́rọ̀. Inna ila rabbika ruj'a. dájúdájú àpadà sí rẹ̀ ọ̀dọ̀ olúwa rẹ̀ ni. أرأيت الذي ينهى عبدا إذا صلى. ǹjẹ́ ìrẹ́ rí ẹni tí ń kọ̀ fún ẹrúsìn kan nígbà tí ó ń kírun. أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى ǹjẹ́ ìrẹ́rí tí ó bá ṣe pé ó wà lórí ojú ọ̀nà tí ó tọ́ àbí ó ń gba àwọn ènìyàn níyànjú ìbẹ̀rù ọlọ́run. أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى. ǹjẹ́ ìrẹ́rí tí ó bá ṣe pé ó pe òdodo nírọ́ tí ó sì sẹ́rí kò wá mọ̀ ní pé dájúdájú ọlọ́run ọba rí gbogbo nǹkan. كلا لئن لم ينته لنسفعا بالناصية ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o tí kò bá síwọ́ dájúdájú a ó fi àásó rẹ̀ wọ́. ناصية كاذبة خاطئة. àsosó orí òpùrọ́ ẹlẹ́ṣẹ̀. فليدع ناديه سندع الزبانية ẹ jẹ́ kí ó pe àwọn alábàárò rẹ̀ àwa yóò pe àwọn ọmọ ogun wa tí wọ́n le koko. كلا لا تطعه واسجد واقترب. bẹ́ẹ̀ kọ́ má tẹ̀lé tiẹ̀ fi orí kanlẹ̀ fọlọ́run kí o sì súnmọ́.